ẹ má jẹ́ á mú òṣèlú bọ àǹfọ̀bàjẹ nílẹ̀ ìbàdàn òṣèlú ọ̀tọ̀ ìfọ̀bàjẹ ọ̀tọ̀ hmm? kí ló dé tá a fẹ́ fi dorí nǹkan kodò ok tó bá jẹ́ pé lótìtọ́ ni ohun tí àwa ń gbọ́ yẹn tó jẹ́ pé lódodo ni ohun tí àwa ń gbọ́ yẹn tá a kà yẹn ẹ́ tó jẹ́ pé lódodo ni ok kí ni ta wá ló fẹ́ jẹ́ olórí àfọ̀bàjẹ báyìí ta ló yẹ jẹ́ olórí àfọ̀bàjẹ nígbà tó jẹ́ wípé declaration sọ fún wa wípé ẹni tó bá jẹ́ olóyè àgbà tí ipò rẹ̀ ga jù nínú àwọn olóyè tó jẹ́ igun tí kìí ṣe òní ó pìrìsẹ́ǹtì ọba ni ó jẹ́ olórí àfọbàjẹ́ ok ṣé wọ́n wá fẹ́ <laughs> ẹni tó next nínú nínú bó ṣe wà létò báyìí ní ìsìn pé ẹni tó next sí olóyè adé eh, rasidi adéwọ̀lú ládọjà ọ̀tún olúbàdàn ti ṣe ẹni tó nẹ́ẹ̀sì sí báyìí ni òsì olúbàdàn ti ṣe ẹ́dì olóyè àgbà ẹ́dì so òní ọ̀ wàá fò so òní ọ̀ wàá fò báyìí láti lọ di olórí àfọbàjẹ nígbà tó jẹ́ pé ẹni tó yẹ kó jẹ ó wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ fẹ́ torí pé òun ọ̀gbadé ẹ fẹ́ fi fò ó ní tá a bá rí ìdí ẹ̀ bó ṣe yẹ ká rí ìdí ẹ̀ ìfi ẹ̀tọ́ ẹni dunni lọ́fẹ́ jẹ́ bí èmi ṣe wò ó ìfi ẹ̀tọ́ ẹnu dunni ìlọ́fẹ́ jẹ́ ni ìgbésẹ̀ yẹn fẹ́ rí ìlọ́fẹ́ jẹ́ tí ó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ó sì fẹ́ náà sì ṣe é tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ hmm? tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ n ń gbọ́ pọ̀ ṣùgbọ́n eléyìí tí a lè ṣe tó ti létò tó ti ní bá ṣe é ṣe òun ni ọba jíjẹ tá a bá ti ń fi òṣèlú bọ̀ ọ́ bí tí mọ́ dà náà rèé tí mọ́ padà ṣẹlẹ̀ náà ni ti ń ṣẹlẹ̀ yìí. Otasansan rédíò and TV. ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè àní ṣiṣẹ́ àṣejẹ ọwọ́ wa báyìí láàfi kéré iṣẹ́ wa ẹni ẹlẹ́ni kò ní kéré iṣẹ́ tá a bá ṣe lórí ètò tí mo ṣe gbẹ̀yìn nípa ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn mo sọ̀rọ̀ wípé ètò ọba jíjẹ nílẹ̀ Ìbàdàn jíjẹ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ó ti wà láti ìṣẹ̀ṣẹ̀ kọ́ṣe láti ìṣẹ̀ṣẹ̀ kọ́ṣe tó túmọ̀ sí pé ó ti wà tipẹ́ ó ní ètò ó ní ìlànà ó dẹ̀ ní ìṣe bí wọ́n ṣe ṣe láti láéláé tó sì jẹ́ pé nígbà tó wà bó ṣe yẹ kó wà tó rí bó ṣe yẹ kó rí jíjẹ ọba nílùú Ìbàdàn ó jẹ́ tí wọ́n fi máa ń mú yangàn ó jẹ́ ohun tí àwọn ìlú míì tí wọ́n máa ń gbóṣùbà fún tó jẹ́ pé kò fẹ́ẹ̀ sí ẹlẹgbẹ́ rẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá àfi ìlú kan nípínlẹ̀ Ọ̀ṣun tí í ṣe Mọdákẹ́kẹ́ ìlú Ìbàdàn nígbà wáṣẹ̀ nígbà láíláí ó ní kò ní àríyànjiyàn kò sí pàǹjà sí kò sí dìlé kò sí pé tàwa ni ó jẹ́ o ẹjẹ́ á dúró ó ilé ẹjọ́ o ẹjẹ́ á lọ o wọ́n ti gbéra wọn ilé ẹjọ́ o wọ́n ti ṣègbà o wọ́n ti ṣàwo o ẹni tí ó yẹ kán mọ́ná mú o ẹni tó yẹ kó jẹ́ kó lọ́jẹ́ o wọ́n ti ṣèrú o wọ́n ti dambarú o wọ́n ṣàgùn síra wọn o wọ́n ṣe fanfa kò sí nígbà láé látìgbà láéláé látìgbà wáṣẹ̀ nínú ìtàn nípa oyè jíjẹ oyè Olúbàdàn jíjẹ nípa oyè Olúbàdàn jíjẹ nígbà yẹn ṣùgbọ́n hmm. àtìgbà tí ó ti di pé wọ́n ti kọwọ́ bọ oyè Olúbàdàn jíjẹ ọba Olúbàdàn tó ti pé wọ́n ti kọwọ́ bọ̀ ọ́ tí wọ́n ti dàrú tí wọ́n ti yẹ̀ kúò ní ojú ọ̀nà tí àwọn baba ńlá tí wọ́n tẹ̀lé Ìbàdàn dó tí wọ́n tọ̀ tẹ́lẹ̀ gbà tí wọ́n ti yẹ̀ kúrò ń bẹ̀ ní ìsìn òun ló jẹ́ kó mọ̀ rí bó ṣe ń rí yẹn ló jẹ́ kó mọ̀ ṣe kí ni òun ló jẹ́ kó mọ̀ rí bó ṣe rí yẹn ògiri ìlú Ìbàdàn ti lanu tá a bá ní parọ́ fúnra wa nípa jíjẹ ọba ìlú Ìbàdàn ògiri ìlú Ìbàdàn ti lanu aláǹgbá sì ti wọbẹ̀ ẹ gbọ́ mi dáadáa torí kígbà tí ò tí ì lanu tó giri jíjẹ ọba olúbàdàn tí ò giri ìlú ìbàdàn tí ì lanu nípa à ń jẹ ọba olúbàdàn òun ni ò sí awuyewuye ni ò sí jà òun ni ò sí gbẹ́mi sí omi ò tó nígbà náà lọ́hùn-ún ṣùgbọ́n láti ìgbà tí ògiri ìlú ìbàdàn ti lanu nípa jíjẹ ọba ìlú ìbàdàn òun ni fàǹfà ti ń wáyé òun ló fa dìlé nínú ìtàn láàrin ọjọ́ mọ́kàn mẹ́tàlélógún ohun tí ọba kan bá ti wàjà nílẹ̀ ìbàdàn tó olùbàdàn bá ti wàjà olùbàdàn kan bá ti wàjà láàrin ọjọ́ mọ́kànlélógún òun ni àwọn ìgbìmọ̀ afọbajẹ òun ni wọ́n mú orúkọ ẹni tó bá kàn ìyẹn ẹni tí ipò rẹ̀ tó tún tẹ̀lé ọba tó bá wàjà tí ipò oyè rẹ̀ tẹ̀lé ọba tó bá wàjà òun ni àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba àwọn afọbajẹ nílẹ̀ ìbàdàn ó ní wọ́n ó pé bíríkótó pé bíríkótó ni wọ́n ó jókòó pàdé ìfìmọ̀ṣọ̀kan ìfẹnukò tí wọ́n ó sì mú orúkọ ẹni tí ọba tó tọ́ sí tó tún yẹ tó tún nẹ́ẹ̀sì tó tún kángun sí ọba tó wàjà ó ní wọ́n ó mú lọ fún gómìnà tó bá wà lórí àlééfà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ láti buwọ́ lò ó kí ètò gbígbadé kó tó bẹ̀rẹ̀ kó tó wáyé. eh? tí ò sì jẹ́ pé tí ò tẹ̀ fanfa tí ò sí gbẹ́mi tí omi ò tó nígbà náà látìgbà náà kó tó wá di ẹnu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n wá da ètò rú tí wọ́n da ètò rú tí wọ́n mú tí wọ́n mú ẹsẹ̀ kúrò lójú ọ̀nà tí àwọn baba ńlá ilẹ̀ Ìbàdàn àwọn àwọn àwọn aláṣekù tí wọ́n kù lórí ẹsẹ̀ tí wọ́n tọ̀ òun ni ọ̀rọ̀ àjọba àbàdàn olùbàdàn ti wá di ohun tí wọ́n ń fà ńlẹ̀ tó wá ń da wuyewuye. Eh? bó o ah, ó mà lágbára o ẹ jẹ́ ń lọ núùtà díẹ̀ hmm? kí n mú àlàyé wá nínú ìtàn nígbà wáṣẹ̀ ní bó ṣe wà kó tó di pé nǹkan dàrú toró ti dàrú tàbá ní parọ́ fúnra wa o. Hmm? oyè olùbàdàn jíjẹ olùbàdàn ti dàrú tá a bá ní parọ́ fúnra wa nígbà tí ò tí ì dàrú tó wà bó ṣe yẹ kó wà tí wọ́n ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe tí wọ́n ń tọ ọ̀nà tó yẹ kí wọ́n tọ̀ ẹ́ ò ní wípé tí ọba olùbàdàn kan bá ti wàjà àjẹkí mu báyìí igun méjì òun ni igun tí mo jẹ oyè olùbàdàn ọba olùbàdàn hmm? igun balógun. Hmm? Balogun line eh? àti Olúbàdàn line nínú ogun Olúbàdàn ni la ti rí ọ̀tún nínú Balógun la ti rí ọ̀tún Balógun òsì Balógun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àsìpà Balógun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ah, igun kejì abala kejì ìlà ti rí ọ̀tún olúbàdàn hmm? láti rí ọ̀tún olúbàdàn láti rí òsì olúbàdàn láti rí àsìpò olúbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó bá wá jẹ́ pé ọba tó wàjà tó bá jẹ́ pé igun ẹja mo bá bí àpẹẹrẹ tó bá jẹ́ pé ẹja lo ilé àpẹẹrẹ tó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ká lò ó tó bá jẹ́ pé bí ọba olúbàdàn yẹn ọba lẹ́kan balógun bó ṣe wàjà bó ṣe wàjà yẹn tó pé igun olùbàdàn line ìní ó ti wá so igun tí ó yẹ kó bọ́ síbẹ̀ báyìí tó yẹ kó jẹ olùbàdàn tilẹ̀ ìbàdàn báyìí láti gun balógun ni hmm? láti gun balógun ni so ẹni tó bá wá next ní igun balógun tó bá next sí ọba tó bá wàjà òun ló yẹ kó bọ́ sí orí ìtẹ́ olúbàdàn tí ò sí àní àní nígbà bí wọ́n ṣe é ṣe látìgbà wáṣẹ̀ so láàrin ọjọ́ mọ́kànlélógún tí ọba bá ti wá wàjà tó bá kan bá ti wá wàjà òun ni ẹni tí ó wá jẹ́ tí ipò rẹ̀ tún tẹ̀lé ọba tó wàjà ní igun tí ọba yẹn ti jẹ bí àpẹẹrẹ ọba lẹ́kan balógun àti gun olúbàdàn ni so ọ̀tún olúbàdàn oníyàn wà á jẹ́ olórí oníyàn jẹ́ olórí àwọn afọbajẹ oyè ẹni tó bá jẹ́ bí ẹni tó bá jẹ́ olóyè gẹ́gẹ́ bí ọ̀tún balógun ọ̀tún olúbàdàn má bínú ọ̀tún olúbàdàn òun ni yóò wà ṣe kí ni o òun ni yóò jẹ́ olórí àwọn àfọ̀bàjẹ́ tí wọ́n ó jókòó píríkótó tí wọ́n ó pé píríkótó tí wọ́n ó pé píríkótó tí wọ́n ó fìmọ̀ ṣọ̀kan tí wọ́n ó fohùn ṣọ̀kan tí wọ́n ó fẹnu kò tí wọ́n fẹnu òkú sọ̀ọ́dún láti mú orúkọ ẹni tí ipò rẹ̀ bá tó tẹ̀lé ẹni tí ipò rẹ̀ bá ga jù ní igun balógun tí wọ́n á mú orúkọ rẹ̀ lọ sí ọ̀dọ̀ gómìnà láti buwọ́lù gẹ́gẹ́ bí ẹni tí yóò gun orí ìtẹ́ olúbàdàn tilẹ̀ ìbàdàn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti ń ṣẹlẹ̀ nínú ìbàdàn báyìí ó wá jẹ́ kàyéfì sírò àwa báyìí àti sí gbogbo ọmọ ilẹ̀ yorùbá pátápátá pàápàá jùlọ nílẹ̀ ìbàdàn torí pé ohun tí ò ń ṣẹlẹ̀ rí ti ń ṣẹlẹ̀ ohun tí ò ń ṣẹlẹ̀ irun tí kì í ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ti ń wáyé ló jẹ́ ń sọ wípé ògiri ìlú Ìbàdàn ti lanu nípa à ń fi ọba Olúbàdàn jẹ kálàǹgbá sì ti wọ̀ ọ́ kì í tọ́ aláǹgbá kálàǹgbá ló tún wá wọ̀ ọ́ tó wá ń da nǹkan rú tó wá ń dẹ́rù ba àwọn ará inú ilé aláǹgbá ògiri ìlú ìbàdàn ti lanu nípa oúnjẹ oyè olùbàdàn aláǹgbá káláǹgbá ti wá wọ̀ ọ́ aláǹgbá tó wá wọ̀ yẹn ti wá ń ṣe kí ni o ti wá ń dẹ́rù bà àwọn tó wà nù ilé ó ti ń ṣe wọ́n kàyéfì ó ti ń mẹ́rù wá pé ah, kí ni ń ṣẹlẹ̀ kí ni ń dún kí ni ń ṣẹlẹ̀ kí ni ń dalẹ́rú ẹni tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú ìbàdàn tí ò sì yẹ kó bẹ́ẹ̀ torí pé nǹkan yìí ti ní ètò ó ti ní ìlànà àṣà ni kódà a lè pè ní ṣẹ̀ṣe kí wàá ló dé tá a fẹ́ dàṣà nù kí ló dé tá a fẹ́ dàṣẹṣe nù hmm? lọ́wọ́lọ́wọ́ báyìí tí ò sí àní-àní bó ṣe yẹ kó rí bó ṣe yẹ kó rí ó ní wípé nígbà tí ọba Lékan Balógun Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó wàjà eh? ẹni tó yẹ kó síwájú àwọn ìgbìmọ̀ afọbajẹ nílẹ̀ ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní ọ̀tún olúbàdàn tí í ṣe olóyè àgbà adéwọ̀lú rasidi ládọjà olóyè kó síwájú àwọn ìgbìmọ̀ afọbajẹ yòókù ṣùgbọ́n tí wàá ń ṣẹlẹ̀ olóyè kó síwájú wọn láti ṣèpàdé papọ̀ pẹ̀lú àwọn afọbajẹ yòókù tí wọ́n jẹ́ olóyè nínú ìgbìmọ̀ afọbajẹ hmm? láti mú orúkọ ẹni tí í ṣe balógun nílẹ̀ ìbàdàn lọ sọ́dọ̀ gómìnà láti buwọ́ gẹ́gẹ́ bí ẹni tí ó bọ̀ sórí ìtẹ́ olúbàdàn tilẹ̀ ìbàdàn orúkọ balógun ilẹ̀ ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni high chief bẹ́ẹ̀ mi ó ṣe pè nìyẹn o high chief Owólabí ẹ́ Ọlákùlẹ́yìn bẹ́ẹ̀ ni ẹni tó wá jẹ́ Ọ̀tún Olúbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní high chief Rasidi Adéwọ̀lú Ládọjà tó yẹ kó síwájú àwọn ìgbìmọ̀ afọbajẹ láti jókòó láti fẹnu òkú sọ̀ọ́dún láti gbìmọ̀ papọ̀ ṣèpàdé papọ̀ láti mú orúkọ ẹni tí ó jẹ́ tó yẹ kó bọ́ sí ipò Olúbàdàn tilẹ̀ Ìbàdàn láti lọ sọ́dọ̀ gómìnà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun táwa gbọ́ tá a kà nínú ìròyìn àti tá à ń gbọ́ tá à ń gbọ́ ni wípé eh, olóyè eh, eh, ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn olóyè àgbà Rasidi Adéwọ̀lú Ládọjà ó pe ìpàdé. Hmm? ṣùgbọ́n àwọn ó pe ìpàdé àwọn lọ àwọn afọbajẹ yẹn ṣùgbọ́n àwọn afọbajẹ yẹn ò wá wọn ò wá sípàdé yẹn ó ta wá ń gbọ́ padà ó ní wípé àwọn tó yẹ kí wọ́n jẹ́ ìgbìmọ̀ afọbajẹ yẹn ìyẹn àwọn olóyè ilẹ̀ Ìbàdàn tó yẹ kí wọ́n jẹ́ ìgbìmọ̀ afọbajẹ yẹn tó jẹ́ pé wọ́n ti gba adé tó yẹ pé wọ́n ti di ọba tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti gbé wọn ga sí ipò ọba hmm? tí wọ́n ti gbé wọn ga sí ipò ọba wọ́n wá láwọn ò lè máa ṣèpàdé wọ́n láwọn ò lè gbà tàbí ṣèpàdé papọ̀ ẹ́ jókòó pàdé papọ̀ pẹ̀lú ẹni tó yẹ kó jẹ́ olórí afọbajẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn eh, ọ̀tún olúbàdàn olóyè àgbà rasidi adéwọ̀lú ládọjà torí pé olóyè sí ni torí pé sẹ́nitọ́ Rasheed Ládọjà olóyè àgbà torí pé àwọn ọ̀gbadé lọ́wọ́ gómìnà wọn ò gbadé bí àwọn abá àwọn olóyè yòókù bí wọ́n ṣe gbadé. Hmm? so wọ́n á ní olóyè lásánlàsàn kò lè máa síwájú ìpàdé tí àwọn olóyè táwọn ti gbadé táwọn ti gba ìgbéga sí ipò ọba táwọn ti gbadé pé ẹni tí ò gbadé ò lè máa jókòó gẹ́gẹ́ bí aṣíwájú àwọn nínú pàdé ẹjọ́ sàn ti dà nǹkan rú sàn ti dà nǹkan rú gẹ́gẹ́ bí mo sì ti kà nínú ìròyìn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹjọ́rò olóyè olóyè àgbà ọ̀tún olúbàdàn high chief rasidi adéwọ̀lú ládọjà ìyẹn agbẹjọ́rò wọn fálànà sífàlànà eh, náà ni eh, lànà ẹ má bínú lànà lànà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní nínú declaration Olúbàdàn declaration títí declaration gẹ́gẹ́ bó ṣe wà nínú rẹ̀ ni wípé ẹni tó bá jẹ́ olóyè àgbà ní igun tí kìí ṣe pé òun ni ó pìrìsẹ́ǹtì ọba tí ó present Olúbàdàn pé ni yóò síwájú ni yóò síwájú ìgbìmọ̀ àfọ̀bàjẹ nígbà tí àwọn olóyè yòókù tí wọ́n jẹ́ ọmọ ìgbìmọ̀ àfọ̀bàjẹ hmm, tí ò sọ wípé àwọn ọba kan àwọn olóyè ni ó wà nínú Olúbàdàn Chieftaincy Declaration léyìí tí kò sí àyípadà fún tí wọn ò ṣe àyípadà rẹ̀ nígbà tí wọ́n ń fún àwọn olóyè yẹn ní adé tí wọ́n sọ wọ́n dọba. ẹ gbọ́ kí wá ló dé? kí wá ló dé tí a fi tí a fi fẹ́ tá a fẹ́ dorí nǹkan kodò? Hmm? kí ló dé tá a fẹ́ fi dorí nǹkan kodò? òkè tó bá jẹ́ pé lótìtọ́ ni ohun tí àwa ń gbọ́ yẹn tó yẹ pé lódodo ni tí àwa ń gbọ́ yẹn tá a kà yẹn ẹ́ tó yẹ pé lódodo ni ok kí ni ta wá ló fẹ́ jẹ́ àfọ̀bàjẹ olórí àfọ̀bàjẹ báyìí ta ló yẹ kó jẹ́ olórí àfọ̀bàjẹ nígbà tó jẹ́ wípé declaration sọ fún wa wípé ẹni tó bá jẹ́ olóyè àgbà tí ipò rẹ̀ ga jù nínú àwọn olóyè tó jẹ́ igun tí kìí ṣe òní ó pìrìsẹ́ǹtì ọba ni ó jẹ́ olórí àfọ̀bàjẹ ok ṣé wọ́n wá fẹ́ <laughs> ẹni tó next nínú nínú bó ṣe wà létò báyìí ní ìsìn pé ẹni tó next sí olóyè adérasídì eh, adéwọ̀lú ládọjà ọ̀tún olúbàdàn tí ṣe ẹni tó next sí báyìí ní òsì olúbàdàn tí ṣe ẹ́dì olóyè àgbà ẹ́dì so òun ni ó wàá fò so ní ọwọ́ àáfò báyìí láti lọ di olórí àfọbàjẹ nígbà tó jẹ́ pé ẹni tó yẹ kó jẹ ó wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ fẹ́ torí pé òun ọ̀gbadé ẹ fẹ́ fi fò ó ní tá a bá rí ìdí ẹ̀ bó ṣe yẹ ká rí ìdí ẹ̀ ìfi ẹ̀tọ́ ẹni dunni ló fẹ́ jẹ́ bí ṣe wò ó ìfẹ́ ẹ̀tẹ́ inú dunni ìlọ́fẹ́ jẹ́ ni ìgbésẹ̀ yẹn fẹ́ rí ìlọ́fẹ́ jẹ́ tí ó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ó sì fẹ́ náà sì fẹ́ ṣe tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ hmm? tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ níta à ń gbọ́ pọ̀ ṣùgbọ́n eléyìí tí a lè sọ ń bẹ̀ òun la sọ yìí tá à ń gbọ́ pọ̀ tá à ń gbọ́ àwa gẹ́gẹ́ bí oníròyìn òun tá à ń gbọ́ pọ̀ táwọn èèyàn ń sọ ṣùgbọ́n eléyìí tí a lè sọ òun nìyẹn ṣùgbọ́n ẹni tí àwọ̀ kan sọ ni pé ẹni tẹ́mi ọ̀ sọ ò ní pé màá bẹ gbogbo àwọn tí wọ́n bá ní òun ṣe nípa bí ọba olóyè àgbà ẹ jẹ́ sọ pé olóyè àgbà Owólabí Ọlákùlẹ́yìn bí wọ́n ó ṣe di ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn èmi ò bá rọ̀ yín pé ẹ jẹ́ tètè gbé ìgbésẹ̀ tó tọ́ ìgbésẹ̀ tó yẹ ẹ jẹ́ ká ṣe bí wọ́n ṣe é ṣe é ẹ jẹ́ ká ṣe bí wọ́n ṣe ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí ẹ jẹ́ ah, mọ̀ dà ó bó o láṣẹ máa da nǹkan rú ìdá nǹkan rú lèmi fẹ́ rí lè ṣì ìdá nǹkan rú oríyìn tí Olúbàdàn ti ń gbà yẹn iyì ẹ̀yẹ tílùú ìbàdàn ti ń gbà yín nípa fífi ọba jẹ nílẹ̀ ìbàdàn ah, ẹ má jẹ́ á dàrú ẹ já protect ẹ ẹ ẹ já protect ẹ ẹ protect ẹ ẹ ẹ protect ẹ má jẹ́ kí ìdàrú ọba ẹ má jẹ́ kí dàrú ọba iyì àtẹ̀yẹ yẹn ti wà ń bẹ ẹ má jẹ́ á dàrú ẹ má jẹ́ kí dàrú ọba àbí ah, tó bó bá sì yẹ kó rí ni ẹ jẹ́ ká ṣe ṣe o mo tún tún sọ lẹ́ẹ̀kan sí i bó bá sì yẹ kó rí òun ni ẹ jẹ́ ká ṣe ṣe ẹ má jẹ́ á mú òṣèlú bọ àǹfọ̀bàjẹ́ nílẹ̀ Ìbàdàn kò yẹ kí òṣèlú ọ kò yẹ kí òṣèlú ọ̀tọ̀ ìfọ̀bàjẹ́ ọ̀tọ̀ bó sì yẹ kó rí nìyẹn òṣèlú ọ̀tọ̀ ìfi ọba jẹ ìṣẹ̀ṣe ni ọba tó ti létò tó ti ní bá ṣe é ṣe òun ni ọba jíjẹ tá a bá ti ń fi òṣèlú bọ̀ ọ́ bí tí mọ́ dà náà rèé tí mọ́ padà ṣẹlẹ̀ náà ni ti ń ṣẹlẹ̀ yìí ìmọ̀ràn ni o ẹni tó bá gbọ́ kó mu lò ìlú Ìbàdàn ní dàrú orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́ àlàáfíà yóò jọba lọ́ọ̀dẹ nìkọ̀ọ̀kan wa.